akí gbogbo èèyàn olólùfẹ́ wa káàbọ̀ sí orí ìkànnì AOS níbi tí a ti mú oríṣiríṣi àwọn ètò ọlọ́kan òjọ̀kan àwọn ètò gbàǹkangbè àwọn ètò má lè gbàgbé pàápàá jùlọ àwọn bí nǹkan ṣe ń lọ lóògùn mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé àwa kí gbogbo ẹ̀yin tí ẹ ti subscribe to YouTube channel àti gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ subscribe pé ní àṣẹ ọlọ́run láṣẹ Èdùmàrè ire owó ire ọmọ ire ìdùnnú ire ayọ̀ kò ní kú lọ́dọ̀ gbogbo wa láṣẹ ọlọ́run. káàárọ̀ sá o ẹ jẹ́ kí máa tún kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa pé ẹ máa máa tún kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ bá ti ń láǹfààní láti máa gbọ́ wa mo kí yín pé ẹ káàárọ̀ lápá ibi tó jẹ́ pé àárọ̀ ni ẹ káàsán o lápá ibi tó jẹ́ pé ọ̀sán ni mo dẹ̀ kí yín pé ẹ káalẹ́ lápá ibi tó jẹ́ pé alẹ́lẹ̀ yẹn wà but kínní kan tí mo fẹ́ bẹ gbogbo ẹ̀yìn yẹn wá fún òun ni pé ọ̀rọ̀ tí a fẹ́ sọ lọ́tẹ̀ yìí ó jẹ́ mọ́ nǹkan tó jẹ́ pé gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ ìrànlọ́wọ́ ẹ̀yin tẹ́ máa ń gbọ́ wa ẹ̀yin tẹ́ máa ń wò wá a nílò ìrànlọ́wọ́ yín gan o kí ni nǹkan tá a ní ìdìrànlọ́wọ́ yín fún kò ń ṣe fún tówó kò ń ṣe fún nǹkan kan bí ó ṣe wípé ẹ̀yin lè lè ràn wá lọ́wọ́ láti jẹ́ kí ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí kó kọjá lọ sí ọ̀dọ̀ àwọn tó ní kí lè lè máa ṣe fún wa òun náà ni pé kẹ́ bá wa ṣe àì ẹ̀yin tẹ́ bá ti wà lórí ìlà lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí tó jẹ́ pé bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ìtẹ́ bá ti wà lórí ìlà ẹ jọ̀ọ́ ẹ máa bá wa ṣíà ẹ ẹ máa bá wa rìpóòsì ẹ bẹ ṣe ń wọlé ó ní mẹ́sẹ̀gì kan tó jẹ́ pé mo fẹ́ fi ránṣẹ́ alhaji musiliu ayinde akínsànyà mc olúọmọ tí wọ́n jẹ́ olórí gbogbo àwọn awakọ̀ nípínlẹ̀ èkó àwọn ni wọ́n ní mẹ́sẹ̀gì yẹn abala kan ń bẹ náà ó dẹ̀ kọjá lọ sí ọ̀dọ̀ ẹni tó jẹ́ president wa ní nàìjíríà aṣíwájú bọ́lá ahmed tinubu ṣùgbọ́n àwọn nǹkan yẹn ò lè rìn lọ síbi tá a fẹ́ ẹ̀yin tẹ́ ẹ wà lórí ìlàfikẹ́ máa bá wa ṣe ẹ̀ ṣe mọ̀ pé ẹ̀yin èèyàn náà lẹ sọ pé ká sọ̀rọ̀ sókè ẹ̀yin lẹ sọ pé ní gbogbo ìgbà tá a bá ti rí nǹkan kan tá a rí pé yálà bóyá ni ẹ ṣe dáadáa ni o àbí kò ṣe dáadáa nǹkan tẹ́ sọ fún wa náà ni pé àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ sókè. So nítorí pé ní orí ọ̀fẹ́ kan orí ọ̀fẹ́ tá ní ni wípé àwa ò kì í ṣe ọlọ́pàá a kì í ṣe agbẹjọ́rò ṣùgbọ́n eléyìí táwa lè ṣe ni pé ká fẹnu wa ká fi sọ nǹkan tẹ̀yìn aráàlú fẹ́ sọ ẹ̀yin tẹ wá járàlú àfi kẹ́ máa bá wa ṣe ẹ̀ ẹjọ́ torí ọlọ́run bí ẹ bá ṣe wá wọlé sórí ìlà ẹ ṣe gan ni Mr Adéyẹmọ Julius wọ́n ti bá wa ṣe ẹ̀ Mr Adéyẹmọ Julius ti bá wa ṣe ẹ̀ ẹ ṣe gan ni ẹ jọ̀ọ́ gbogbo yín tẹ wà lórí ìlà tẹ bá lè bá wa share ẹ ó kéré tán ten ten times ten ten times ẹ tún máa bá wa repost ẹ mẹ́sẹ̀gì kan máa lọ sọ́dọ̀ alhaji musiliu ayinde akínsànyà mc olúọmọ ìkàndẹ̀ máa lọ sọ́dọ̀ ẹni tó jẹ́ president wa aṣíwájú bọ́lá ahmed tinubu kó tó di pé wọ́n di president ṣe mọ̀ orúkọ tí gbogbo èèyàn máa ń pè wọ́n nìyẹn aṣíwájú bọ́lá ahmed yes abdulrahim àwọn náà ti bá wa ṣíà ẹ̀ so ẹ jọ̀ọ́ ní kókó ọ̀rọ̀ kí ọ̀rọ̀ má bàa pọ̀ jù èmi máa máa sọ̀rọ̀ lọ ṣùgbọ́n tẹ bá ti ń wọlé sórí ìlà ẹ̀yẹn máa bá wa ṣíà ẹ̀ inú mi dùn abdulrahim abib ọláyímíkà wọn làwọn wà pẹ̀lú wa ẹ ṣí gan ni ẹ má bá mi fọkàn bá lọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí wọ́n ní ìjẹ́rìí ayé òun nìjẹ́rìí alùkìá ọmọ tí a bá dẹ̀ lè sọ lénìí ọ̀rọ̀ mi ń bẹ tẹpẹ́tẹ̀ bá lè sọ lénìí ó lè má ṣe sọ tó bá di lọ́la mọ́ ìdí nìyẹn tí mo ṣe sọ fún yín pé tí nǹkan kan bá ń lọ bó ṣe yẹ kó lọ a gbọ́dọ̀ jẹ́ kí ẹni tó ṣe kó mọ̀ wípé a rí nǹkan tẹ̀ ń ṣe o a dẹ̀ rí pé ẹ ṣe dáadáa eléyìí tó bá dẹ̀ jẹ́ pé kò lọ bó ṣe yẹ kó lọ náà ó di dandan ká sọ̀rọ̀ sókè pé sà nǹkan tẹ̀ ń ṣe yẹn kò lọ bó ti yẹ kó lọ o ẹ wá jẹ́ kí n mú ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ kí n mú lẹ́yọ kọ̀ọ̀kan Adébóyè Elizabeth Rọ́mọkẹ́ káàbọ̀ ẹ jẹ́ kí n mú ọ̀rọ̀ yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ẹ jọ̀ọ́ ó kéré tán ten ten times ẹ̀yin tẹ́ bá ti wọlé sórí ìlà ten ten times ẹ máa bá wa share ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ yẹn bí mi léèrè pé rìpọ́ọ̀tù wo ni mo mú bọ̀ lọ́dọ̀ olóyè Sunday Igboho nígbà tí mo lọ síbẹ̀ ní last week ọ̀la ni mo máa sọ yẹn ìyẹn ò kí n sọ̀rọ̀ ìní torí mi àti olóyè Sunday Igboho sọ̀rọ̀ tó pọ̀ gan but ọ̀rọ̀ ọ̀la nìyẹn kò ń ṣe tèmi so lẹ́nìí mẹ́sẹ̀gì tí mo fẹ́ pass ọ̀dọ̀ alhaji musiliu ayinde akínsànyà mc olúọmọ ọ̀dọ̀ wọn lélẹ́yìí ń lọ pẹ̀lú president wa aṣíwájú bọ́lá ahmed tinubu but bí mo ṣe sọ kí n tó bẹ̀rẹ̀ ètò èmi máa máa sọ̀rọ̀ lọ́sìn but ẹ̀yin ẹ̀jọ̀ ẹ má bá mi ṣíà ẹ̀ ẹ̀jọ̀ ten ten times ẹ má bá mi repost ẹ̀ ẹ má bá mi repost ẹ̀ because balikis balikis ẹ̀ káàbọ̀ sórí ètò bẹ́ẹ̀ bá ti bá wa repost ẹ̀ dáadáa ọ̀rọ̀ tá a sọ yẹn kò ní waste a lè lọ sọ́dọ̀ àwọn tá a fẹ́ kó lọ torí pé ìlú le bí ìlú dẹ̀ ṣe le yẹn àwa ò bẹ̀rù láti sọ̀rọ̀ nítorí pé kò ṣe ìsọkúsọ la fẹ́ sọ so ẹ̀yin tẹ́ fẹ́ ṣíà ẹ̀ náà mo rò pé kò sí nǹkan tó yẹ kó dẹ̀yìn náà dúró láti bá wa ṣíà ẹ̀ now ẹ jẹ́ kí n mú ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kọ̀kan ìròyìn kan jáde ní ọ̀sẹ̀ tó kọjá lórí ọ̀rọ̀ Alhaji Musiliu Àyìndé Akínsànyà MC Olúọmọ bí mo ṣe rí ìròyìn yẹn mo rí i pé MC Olúọmọ wo ìgboro wọ́n wo bí ìlú ṣe rí wọ́n rí wípé ara ni àwọn aráàlú lóòótọ́ MC Olúọmọ a lè sọ pé bí ọmọ òun làwọn náà jẹ́ sí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kò ń ṣe pé eh, aṣíwájú ló bí wọn ò but at least a lè sọ pé bí ọmọ òun ni wọ́n ṣe jẹ́ sí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ pé inú ẹ̀jẹ̀ ara MC Olúọmọ Tinubu ló wà nù ẹ̀ àwọn náà dẹ̀ fojú rí pé bí wọ́n ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ náà ló ṣe rí wọ́n fẹ́ kí Tinubu wọlé Tinubu sì wọlé ṣùgbọ́n gbogbo èèyàn lórí pé látìgbà tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti wọlé tá a bá sọ pé nǹkan lọ déédéé à ń tanra wa ni tá a bá sọ pé nǹkan lọ déédéé à ń parọ́ tanra wa jẹ ni but ṣe mọ̀ pé oníkálukú ó máa defend ìlú tó bá wà èkó lẹ MC Olúọmọ wà MC Olúọmọ kọ́ ni olórí gbogbo ẹgbẹ́ awakọ̀ Nàìjíríà wọ́n lè di tó bá di lọ́la o wọ́n lè di tó bá di lọ́la o bẹ̀t lẹ́nìí tílẹ̀ mọ́ yìí MC Olúọmọ wọ́n jẹ́ olórí ẹgbẹ́ awakọ̀ ní ìpínlẹ̀ Èkó MC wa wo bí ìlú ṣe rí kẹ́yìn ẹ̀yìn mo fẹ́ ká dá ẹjọ́ yẹn ni o mo fẹ́ ká ẹ gbọ́ explanation mi tán ká wá jọ dá ẹjọ́ yẹn ká jọ dá ẹjọ́ yẹn bó ṣe lọ MC Olúọmọ wá dúró àwọn náà rí wípé èèyàn ẹlẹ́ran ara làwọn wọ́n wá wo bí ìlú ṣe lọ wọ́n wo bí ìlú ṣe rí MC Olúọmọ náà rí wípé ìlú le wọ́n wá ló dáa tó bá rí bẹ́ẹ̀ àwọn ò kì í ṣe bank manager débi pé àwọn máa pín owó fáwọn èèyàn wọ́n rí pé àwọn ò kì í ṣe pé àwọn ń ta oúnjẹ débi pé wọ́n máa fáwọn èèyàn lóúnjẹ ọ́fíìsì tiwọn orí ọ̀rọ̀ ẹgbẹ́ awakọ̀ ni tiwọn dá lé lórí now MC Olúọmọ wá rò pé tó bá rí bẹ́ẹ̀ àwọn fẹ́ ṣe kinní kan o kí ni nǹkan tó fẹ́ ṣe ni pé wọ́n láwọn fẹ́ dín owó ọkọ̀ tí àwọn èèyàn ń wọ̀ àwọn fẹ́ dín kù wọ́n láwọn fẹ́ mú ìdá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kúrò nínú owó táwọn èèyàn fi ń wọ mọ́tò lẹ́kọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ máa bá mi túbọ̀ ṣíà prógráàmù yìí o ẹ̀yin yẹn wa ẹ máa bá mi túbọ̀ ṣíà ẹ o ẹ máa gbọ́ bí tọ́rọ̀ yìí lọ o MC Olúọmọ wá rí wípé ọ́fíìsì táwọn gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ awakọ̀ báwo làwọn ṣe lè fi ran àwọn èèyàn ìpínlẹ̀ èkó lọ́wọ́ MC Olúọmọ wá ní òkè àwọn fẹ́ mú twenty five percent kúrò nínú owó tí àwọn èèyàn máa fi wọ mọ́tò nípínlẹ̀ èkó ìyẹn ni pé ẹni tó bá wọ mọ́tò lọ síbi kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbi five hundred naira wọ́n fẹ́ já padà kó máa jẹ́ bíi three hundred naira ibi téèyàn bá ń wọ̀ bíi three hundred bóyá ó máa di bíi two hundred MC Olúọmọ wá gbègbèsẹ̀ yẹn wọ́n pe ìpàdé kẹ ẹ jẹ́ ká jọ dá ẹjọ́ yẹn máa bá mi ká lọ ẹ̀yin èèyàn ẹ máa fọkàn bá mi ká lọ kẹ́ ẹ máa bá mi share program yẹn o ẹ máa bá mi fọkàn bá kíní yẹn lọ bí mo ṣe ń sọ o now MC Olúọmọ wá ṣe ìpàdé pẹ̀lú gbogbo àwọn ẹgbẹ́ awakọ̀ wọn wọ́n wá ní tó bá rí bẹ́ẹ̀ àwọn náà ti wo bí ìlú ṣe rí o àwọn dẹ̀ fẹ́ mú àdínkù bá ìyà tó ń di àwọn èèyàn nípìnlẹ̀ Èkó but ọ̀nà táwọn lè gbà ń ti wọn tí wọ́n fi lè mú àdínkù yẹn kúrò òun náà ni pé kán lo ọ́fíìsì tiwọn gẹ́gẹ́ bí olórí awakọ̀ ṣe mọ̀ tó bá jẹ́ pé báǹkì ni wọ́n ti ń ṣiṣẹ́ sìn wọ́n lè sọ pé bóyá àwọn máa máa pín owó fáwọn èèyàn bọ̀t àwọn òṣìṣẹ́ báǹkì mọ́tò ní tiwọn bẹ́ẹ̀ sí olúọmọ ṣe parí ìpàdé yẹn tán ìròyìn wá jáde ìròyìn yẹn ni mo máa wá kà sí létí tẹ́ ẹ fi máa mọ̀ pé nǹkan tí mò ń sọ kò ń ṣe pé orí ni mo ti ń sọ so tí mo bá ti wá ka ìròyìn yẹn tán a wà tẹ̀ iwájú lọ sí ọ̀dọ̀ president wa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu a wà tẹ̀síwájú lọ sọ́dọ̀ president wa ìròyìn sọ̀rọ̀ ó ní ẹgbẹ́ awakọ̀ èrò nípínlẹ̀ Èkó wọ́n kéde àdínkù twenty five percent sí owó ọkọ̀ àti tíkẹ́ẹ̀tì tí àwọn awakọ̀ náà yóò máa já. Ja ṣe rí bọ́rọ̀ yẹn ṣe lọ wọ́n ní àwọn tó jẹ́ awakọ̀ tó jẹ́ àwọn drivers MC nìkan dín twenty five percent ẹjọ́ ẹ má pè mí ẹjọ́ àwọn tó jẹ́ àwọn awakọ̀ tó jẹ́ drivers MC Olúọmọ ní kán dín twenty five percent kán dínkù nínú owó tí wọ́n á máa gbà lọ́wọ́ àwọn èrò tó ń wọ mọ́tò ṣé ẹ̀rẹ̀ mọ̀ pé tí àwọn driver tí wọ́n bá ti dín 25% five percent kúrò nínú owó tí àwọn èrò ń san ó túmọ̀ sí pé ó lè má pay driver náà pẹ̀lú tíkẹ́ẹ̀tì tí àwọn náà ń já lọ́dọ̀ àwọn MC lọ́dọ̀ àwọn agbèrò but God so good MC Olúọmọ wá balance kìíní yẹn ó wá ní ṣùgbọ́n ẹ̀yin driver náà o tẹ̀ ń já tíkẹ́ẹ̀tì nípínlẹ̀ Èkó tíkẹ́ẹ̀tì tẹ́yin náà ń já a tún máa dé twenty five percent kúrò nínú tíkẹ́ẹ̀tì tiyín náà so that a lè fi yẹn balance equation yẹn ṣé ẹ mọ̀ pé awakọ̀ tó ń já tíkẹ́ẹ̀tì one thousand naira tẹ́lẹ̀ tí wọ́n dẹ̀ sọ fún pé gbogbo èrò tó bá gbé o o gbọ́dọ̀ máa dé twenty five percent kúrò lórí owó tó ń gbà lọ́wọ́ wọn ṣé ẹ mọ̀ pé a máa rò pé kíní yẹn lè má pè òun but MC Olúọmọ wá balance kíní yẹn wípé ìwọ tó jẹ́ awakọ̀ tó o bá ti dín twenty five percent kúrò lórí owó tó ń gbà lọ́wọ́ èrò bẹ́ẹ̀ ni àwọn tó wà nínú garage níbi táyì náà ti ń já tíkẹ́ẹ̀tì wọ́n máa tún dín twenty five percent kúrò nínú owó tíkẹ́ẹ̀tì náà fún driver láti fi lè balance equation yẹn ẹ wá máa ẹ wá máa gbọ́ bí tí mò ń lọ ìròyìn wá gbé jáde ìròyìn ní ẹgbẹ́ awakọ̀ èrò nípínlẹ̀ Èkó wọ́n kéde àdínkù twenty five percent sí owó ọkọ̀ àti tíkẹ́ẹ̀tì àwọn awakọ̀ náà tabadẹ̀ ń sọ̀rọ̀ ẹgbẹ́ awakọ̀ nípínlẹ̀ Èkó ṣebí kò sọba lóṣòdì MC Olúọmọ ló wà ń bẹ̀ tàbá ń sọ̀rọ̀ ẹgbẹ́ awakọ̀ even nígbà tí wọ́n jẹ́ National Union gbogbo èèyàn mọ̀ pé lẹ́kọ̀ọ́ yẹn kò séèyàn méjì MC ni MC wá pàṣẹ fún àwọn driver wípé lóòótọ́ ara ni àwọn èèyàn o but ẹ jẹ́ ká wo ọ̀nà tá a lè gbà láti contribute sí wàhálà táwọn èèyàn face lẹ́mísì ṣe pàṣẹ fún driver kan di owó mọ́tò kan yọ twenty five percent kúrò ẹ máa gbẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ yẹn o but àwọn awakọ̀ náà wá rò pé tí wọ́n bá ti wá dín báwo ni tàwọn náà ṣe máa jẹ́ kò ní pay tàwọn náà o the same òfin yẹn náà lẹ́mísì tó wá lò pé tíkẹ́ẹ̀tì tẹ́yìn náà máa já twenty five percent tó máa kúrò so that ó máa lè pè yín ẹ wá máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ yẹn wọ́n ní ẹni tó jẹ́ alága àjọ tó mójútó àwọn ibùdókọ̀ èrò nípínlẹ̀ èkó alhaji musiliu ayinde akínsọ̀yà tí gbogbo èèyàn ń pè lẹ́mc olúọmọ wọ́n ní ó ti kéde àwọn nǹkan amáyédẹrùn láti dín ìrora sọ́bsidì eléyìí tí ìjọba nàìjíríà tó fi òpin sí ẹ dáadáa níbi ìpàdé kan tí ọ̀gbẹ́ni Musiliu Àyìndé Akínsànyà tó ṣe pẹ̀lú àwọn ọmọ ìgbìmọ̀ olùdarí rẹ̀ wọ́n ní ìbẹ̀lẹ̀ MC Olúọmọ ti kéde ibẹ̀ ni MC Olúọmọ ló ti kéde bẹ́ẹ̀ níbi ìpàdé kan tí ọ̀gbẹ́ni Akínsànyà ṣe pẹ̀lú àwọn ọmọ ìgbìmọ̀ olùdarí rẹ̀ ló ti kéde pé èrò àti àwọn awakọ̀ nǹkan amáyédẹrùn lòun ó ṣe fún wọn ìkéde náà wáyé níbi ìpàdé àwọn adarí ẹgbẹ́ ọlọ́kọ̀ èrò àtàwọn awakọ̀ ní olúlé ẹgbẹ́ wọn tó wáyé eléyìí tó wà ní agbègbè oko ọba ní agége nípínlẹ̀ èkó ní ọ̀sẹ̀ tó kọjá níbi ìpàdé náà ẹgbẹ́ awakọ̀ wọ́n fẹnu kò wípé tíkẹ́ẹ̀tì tí àwọn awakọ̀ ń gbà ní eight hundred naira yóò dínkù sí six hundred naira fún ti àwọn èrò ń tiwọn ṣé ẹ ti gbọ́ ti àwọn awakọ̀ bẹ́yẹn o àwọn tó jí awakọ̀ tíkẹ́ẹ̀tì tí wọ́n já ní eight hundred naira wọ́n ló máa dínkù sí six hundred now fún ti àwọn èrò ibi tí ọkọ̀ bá ti ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní five hundred naira wọ́n ní ó gbọ́dọ̀ ó ti dínkù sí three hundred naira láti fi lè ṣe ìrànlọ́wọ́ fún àwọn èrò tó ń wọ mọ́tò ibi tí ọkọ̀ bá ń gbé ní two hundred naira tẹ́lẹ̀ wọ́n ló ti di one fifty fún àwọn tó ń wa kẹ̀kẹ́ mọ́rúwá àti àwọn ọlọ́kadà àdínkù twenty five percent wọ́n ní yóò bá iye tí àwọn náà ra tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ awakọ̀ wọn láti lè mú kí òfin tuntun yìí kó múlẹ̀ ọ̀gbẹ́ni Musiliu Àyìndé Akínsànyà ó wá ṣàlàyé pé ìgbìmọ̀ alámòjútó ti wà ó tí ó máa mọ́nítọ̀ láti rí dájú pé àwọn awakọ̀ àti àwọn tó ń ta tíkẹ́ẹ̀tì wọ́n tẹ̀lé òfin tuntun tí ẹgbẹ́ ṣe ẹ máa gbọ́ àwọn ọmọ ìgbìmọ̀ olùdarí ẹgbẹ́ nípínlẹ̀ náà tó fi mọ́ àwọn alága gáràjì àti àwọn adarí ẹgbẹ́ tí ìgbìmọ̀ bá yàn àwọn ni yóò máa darí ìgbìmọ̀ alámòjútó ọ̀hún wọ́n ní Musiliu Akínsànyà sọ pé ẹgbẹ́ awakọ̀ yóò ṣe gbogbo nǹkan tó bá lè ṣe láti má jẹ́ kí ara ó ni àwọn ará ìpínlẹ̀ Èkó yàtọ̀ sí àdínkù owó ọkọ̀ àjọ náà tún kéde pé àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ kò ní darapọ̀ mọ́ ìyanṣẹ́lódì tàbí ìwọ́de tí àwọn NLC eléyìí tí wọ́n ṣe ó ní àwọn ṣe ìpinnu náà nítorí pé ìjọba ìpínlẹ̀ Èkó ó ti pèsè àyíká tó dáa fún àlàáfíà láti máa ṣiṣẹ́ ọjọ́ ajé tó kọjá lọ́hùn òun ni gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwóolu ló kéde àdínkù ìdá àádọ́ta sí owó ọkọ̀ èrò tó jẹ́ ti ìjọba bákan náà òun ló kéde pé kí ẹgbẹ́ ọlọ́kọ̀ èrò eléyìí tí kìí ṣe tìjọba náà káwọn náà dín tiwọn náà kù láti mú ìtura bá aráàlú àwọn èèyàn kan wá pè wá ẹ̀yin èèyàn ṣé ẹ ti gbọ́ bí ìròyìn ṣe gbé jáde nǹkan tí MC Olúọmọ kéde àdínkù tẹ MC Olúọmọ ní kó bá gbogbo owó ọkọ̀ twenty five percent discount fún gbogbo àwọn tó ń wọkọ̀ èrò tó jẹ́ ọkọ̀ èrò bákan náà tíkẹ́ẹ̀tì tí wọ́n ń já twenty five percent wọ́n láwọn ti dínkù wọ́n wá pè wá pé àwọn dírìvà kan bẹ lẹ́kọ̀ọ́ tó jẹ́ pé wọ́n tẹ̀lé ìlànà yẹn tá tó ti rí ìròyìn yẹn tẹ́lẹ̀ tó wá ń sọ fún wọn pé nǹkan tẹ̀ ń sọ yìí ò right MC Olúọmọ ti kéde wípé twenty five percent kí gbogbo dráìvà kan yọ kúrò kí gbogbo dráìvà dín owó ọkọ̀ tí wọ́n ń gbé kan dínkù wọ́n níjà ní dráìvà mi ò máa bá wọn jà wípé ṣé MC Olúọmọ ló ní mọ́tò ni ìdí tí mo ṣe ní kẹ́ bá wa ṣe àpọ́gíráàmù yẹn nìyẹn wípé kó lè lọ sí ọ̀dọ̀ alága gbogbo àwọn awakọ̀ nípínlẹ̀ èkó alhaji musiliu ayinde akínsànyà wípé ìpinnu tí wọ́n ṣe tá a bá ta a máa ń tọ́ ni o kán pé àwọn ìgbìmọ̀ tí wọ́n yàn kán máa mọ́nítọ̀ gbogbo àwọn drivers nípínlẹ̀ èkó níwọ̀nba àgbà tí ẹgbẹ́ awakọ̀ tí ẹ̀yin ti dín àdínkù tẹ́ ti dín owó tíkẹ́ẹ̀tì wálẹ̀ ẹ ti yọ twenty five percent kúrò ń bẹ̀ pé so that awakọ̀ tó ń já eight hundred tẹ́lẹ̀ ẹ ti bá wọn dínkù sí six hundred ẹ máa mọ́nítọ̀ àwọn dráìvà ìrànlọ́wọ́ tẹ fẹ́ ṣe fáráàlú yẹn kó lè bá a fi ẹsẹ̀ múlẹ̀ ìrànlọ́wọ́ tẹ fẹ́ ṣe fáráàlú láti lè dín owó ọkọ̀ láti lè dín wálẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣíà program kó lọ sọ́dọ̀ MC Olúọmọ pé gbogbo àwọn drivers tó wà lẹ́kọ̀ọ́ kẹ́ MC Olúọmọ rí i pé ìgbìmọ̀ táwọn bá yàn kán máa mọ́nítọ̀ àwọn drivers láti lè jẹ́ pé òfin tẹ́ ẹ ṣe káràlú lè jàǹfààní ẹ̀ ẹ̀yìn ti gbé ìrànlọ́wọ́ kalẹ̀ but àwọn dráìvà kan ò fẹ́ jẹ́ kó ṣẹ iye tí wọ́n ń gbà òun náà ni wọ́n sì ń gbà ìyẹn bẹ́ẹ̀ lórí Tẹ́mísí Olúọmọ ẹ wá já lọ sí orí president wa ẹ jọ̀ọ́ aṣíwájú mo sọ̀rọ̀ kan níbẹ̀rẹ̀ ètò yìí mo ní tá bá rí ẹnikẹ́ni tó sọ pé. So ara tu àwọn èèyàn nàìjíríà lásìkò yìí onítọ̀hún parọ́ ni o ọ̀rọ̀ tí yín ò pọ̀ ẹ bá wa wo ọ̀nà tẹ́ ẹ lè gbà ẹ bá wa wo ọ̀nà tẹ́ ẹ lè gbà láti fi lè mú ìtura báwọn èèyàn tó wà nàìjíríà ara ni àwọn èèyàn gan ẹni tó ń fún ìyá lówó oúnjẹ iye kan tẹ́lẹ̀ àwọn mọ̀mọ́ ti ń pariwo pé owó yẹn tó àwọn jẹ mọ́ o ẹ tó ń bọ́yàwó àtọmọ tẹ́lẹ̀ ìnira ti dé ẹ jọ̀ọ́ aṣíwájú bọ́lá ahmed ẹ bá wa wo nǹkan tẹ́ ẹ lè ṣe sọ́bsidì yẹn bẹ́ẹ̀ ṣe yọ kúrò ó dáa lóòótọ́ o bẹ́ẹ̀ ẹ wá nǹkan míì kẹ́ ẹ fi dípò rẹ̀ fún àwọn èèyàn kí ìnira yẹ kó lè kúrò ṣe é tá a bá gba nǹkan lọ́wọ́ èèyàn a gbọ́dọ̀ fi nǹkan míì pààrọ̀ ẹ̀ tá a bá gba nǹkan lọ́wọ́ èèyàn a fún ní nǹkan míì subsidy lẹ yọ ó dẹ̀ dá gan but kí ló máa replace subsidy yẹn tí ìnira yẹn fi máa dópin ẹjọ́ torí Ọlọ́run ààrẹ wa Nàìjíríà ẹ̀bẹ̀ lábẹ́ ẹ̀bẹ̀ lábẹ́ ẹjọ́ ẹ wa wá nǹkan ṣe sí i ní kíákíá ẹ ṣe gan ni àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ jọ ẹ túbọ̀ bá mi share program yìí ìwọ̀nba àsìkò tí mo fẹ́ lò twenty minutes náà ni mo plan mo dẹ̀ ti lo twenty one minutes ẹ jọ ẹ bá mi pass message yìí o ẹ bá mi share o president wa ẹ jọ ẹ bá wa wòye sí nǹkan tá a sọ yẹn ẹ ti yọ subsidy fine but ẹ bá wa fi nǹkan mi replace ẹ tó máa mú ìtura báwọn aráàlú tẹ́gbẹ́ òṣìṣẹ́ bá ń pariwo lénìí tó ń pariwo lọ́la ọlọ́màjà arógún nàìjíríà o ṣẹ̀dẹ̀ mọ̀ pé ẹni tẹ́bí bá pa ìwàkiwà ni ó máa wù ebi ò kí ń panú kí ọ̀rọ̀ mi ò wọ̀ ààrẹ wa aṣíwájú bọ́lá ahmed tinubu ẹ jọ ẹ bá wa wòye sí i ẹ ṣe gan ni gbogbo ẹni tẹ́ wà fún wa tẹ́ bá wa gbọ́ àdúpẹ́ lọ́wọ́ yín o lórí ọ̀rọ̀ lóye Sunday Igboho tẹ́ ẹ sọ ọ̀la la máa rìpọ́ọ̀tì yẹn because ọ̀rọ̀ pọ̀ mẹ́yẹn gan ẹ ṣe gan ni Quadri Hamzat òun ló kọ mi ó dàbọ̀.